ẹ ké hallelujah mo fẹ́ kí wa káàbọ̀ sí wákàtí ọ̀rọ̀ èyí yìí lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin orúkọ mi ò yí padà orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti life world èyí tá à ń pè ní ọ̀rọ̀ èyí èyí tó jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ ìránṣẹ́ ti bma global ẹ̀ẹ́ ní gbogbo àgbáyé ló wà èyí tí ó sì jẹ́ ẹ̀ka tó wà ní ìlú nàìjíríà tó fi dúkalẹ̀ sí ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ um ní wákàtí yìí um a ó lọ sínú ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí ìṣe wa láti jọ máa kọ́ ẹ̀kọ́ papọ̀ um lórí àkòrí tí mo pè ní nígbà wo ni a lè bẹ̀rù ìwàláàyè ọlọ́run ní ìgbà wo ni a lè bẹ̀rù ìwàláàyè ọlọ́run tá a bá ń sọ nípa nígbà wo à ń sọ nípa àkókò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 ó jẹ́ ìwé ó jẹ́ ìwé tí a ti ń tí ọlọ́run mọ̀ọ́mọ̀ mí sí Mósè láti lè kọ fún wa láti lè mọ ìbẹ̀rẹ̀ ohun gbogbo tí ohun gbogbo tí ọlọ́run dá ọlọ́run ò ní bẹ̀rẹ̀ ọlọ́run ò lópin ṣùgbọ́n gbogbo tí ọlọ́run dá ní ìṣẹ̀dá ló ní ìbẹ̀rẹ̀ ló ní òpin kì wá ń ṣe ìbẹ̀rẹ̀ ìṣẹ̀dá èèyàn nìkan la lè rí nínú ìwé Genesis a lè rí bákan náà ìbẹ̀rẹ̀ bí adẹ̀ wá ń kíyèsí ibi tá a wá kà báyìí à ń rí ìbẹ̀rẹ̀ ibi tí ẹ̀ṣẹ̀ tí ó ti ṣẹ̀ wá ẹ̀rí ohun tí ibi tá a kà yẹn ó jẹ́ ibi tí ó yẹ pé ọlọ́run ó nínú nínú ọlọ́run dá ọgbà ọgbà Édẹ́nì èyí tí a ń pè ní paradísè ó jẹ́ ọgbà tó ó jẹ́ ọgbà tó dára tí ọlọ́run dá ọlọ́run sì fi Ádámù àti Éfà ó fi sínú rẹ̀ sínú ọgbà dáradára yìí ẹ rí wọ́n ń gbébẹ̀ wọ́n sì ń wọ́n sì ń ṣe ìkáwọ́ àti ìgbádùn ọgbà tí ọlọ́run tó fi wọ́n sí yìí àti pàápàá ní ìtura ọjọ́ ọlọ́run a máa tọ̀ wọ́n wá láti máa bá wọn sọ̀rọ̀ láti máa bá wọn rìn ìrìn ìwàláàyè ọlọ́run pẹ̀lú wọn ó jẹ́ èyí jẹ́ tó kún fún ayọ̀ ó jẹ́ èyí kún fún ìfẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ àǹfààní mìíràn ṣùgbọ́n ní orí kẹjọ tí orí ẹsẹ̀ kẹjọ tí a kà yìí a jẹ́ ká mọ̀ wípé nígbà tí wọ́n gbọ́ ohùn olúwa ọlọ́run láti nínú nínú ọgbà ní ìtura ọjọ́ ẹ̀rí bíbélì wípé ó ní ádámù àti aya rẹ̀ wọ́n ṣe kíni o wọ́n paramọ́ níwájú ọlọ́run níwájú olúwa ọlọ́run wọ́n sá pamọ́ láàárín igi ọgbà kí wá ló fà á kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan-an tí ó fi di pé àwọn ọ̀rẹ́ méjì tó ń bá àwọn èèyàn méjì wọ̀nyí tó jẹ́ ọ̀rẹ́ ọlọ́run tó jẹ́ iṣẹ́ ọwọ́ ọlọ́run tó jẹ́ adé adé fún fún fún ìṣẹ̀dá ọlọ́run tí wọ́n fi wá ń di ẹni tó ń paramọ́ kí ló fà á òun náà ni wípé wọ́n ti àkọ́kọ́ ni pé wọ́n ti jẹ wọ́n ti wọ́n ti wọ́n ti ṣe àìgbọràn sí ọ̀rọ̀ ọlọ́run bíbélì sọ nínú ìwé Genesis orí kejì yẹn ní ẹsẹ̀ ìkẹtàdínní ogún wípé wọn ò fúnṣọ ọlọ́run sọ fún ádámù wípé kò gbọdọ̀ jẹ èso èyí tó wà láàrin ọgbà yẹn pé torí pé ọjọ́ tó bá jẹ òun jọ ló máa ṣe kíni ọjọ́ ló máa kú kì í kí n ṣe ikú ti ara nìkan ṣùgbọ́n ikú tẹ̀mí ikú tẹ̀mí yìí sì túmọ̀ sí ìyapa ó túmọ̀ sí pé ọlọ́run kò ní ọlọ́run ò ní n tó lè mú kí ọlọ́run kó lè máa gbénu ọkàn wọn ìyẹn ti kúrò ńbẹ̀ ẹ rí nǹkan ẹ rí so ní e-, eléyìí ni ó ṣẹlẹ̀ sí àwọn èèyàn wọ̀nyí torí pé wọ́n ti wọ́n ti ṣe àìgbọràn sí ọlọ́run gbogbo tí wọ́n sì ń tí a sì ń pè ní a sì ń pè léyìí ní ẹ̀ṣẹ̀ àìgbọràn yìí à ń pè ní ẹ̀ṣẹ̀ ohunkóhun tá a bá sì ń pè ní ẹ̀ṣẹ̀ ó jẹ́ nǹkan tí ó jẹ́ tó ṣe tí à ń ṣe lòdì sí òdodo àbí ìwàláàyè ọlọ́run ó wá di pé ó wá di ohun tó jẹ́ pé àwọn èèyàn wọ̀nyí wọ́n bẹ̀rẹ̀ sí ń sá pamọ́ ẹ má gbàgbé o wípé à ń bára wa sọ̀rọ̀ lórí àkòrí wípé nígbà wo nígbà wo ni nígbà wo ni mo lè di ẹni tí ó máa sá pamọ́ níwájú Ọlọ́run nígbà wo ni mo lè di ẹni tí yóò máa sá tí yóò máa pamọ́ níwájú Ọlọ́run níwájú ìwà láàyè Ọlọ́run kí ló lè fà á tí màá fi máa di ẹni tí màá máa paramọ́ àbí máa sá káàkiri níwájú Ọlọ́run ẹ̀ṣẹ̀ ni ìwọ tí ò ń gbọ́ mi ẹ̀ṣẹ̀ ni torí pé ìwà láàyè ẹ̀ṣẹ̀ nínú ayé wa a máa mú ìbẹ̀rù wá sí wa lọ́kàn láti má lè pàdé ọlọ́run ọlọ́run yóò sì ṣàwárí wa bóyá a bóyá a bíbélì sọ́nù ìwé númérì ó ní ẹ̀ṣẹ̀ rẹ ó ní yóò ṣe kí ni o ẹ̀ṣẹ̀ rẹ yóò wá orí ó ní ẹ̀ṣẹ̀ rẹ yóò wá orí ẹ̀ṣẹ̀ rẹ yóò ṣàwárí rẹ ẹ̀ṣẹ̀ mi á ṣàwárí mi ẹ rí ìwà láàyè tẹ́ bá rí ọ̀rẹ́ méjì tí wọ́n ń bára wọn rìn tí wọn ò dalẹ̀ ara wọn tí ọ̀rọ̀ wọn yéra wọn tí yẹ pé ibi tí wọ́n bá fi ọ̀rọ̀ sí ibẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n ń ba wọ́n dàkòkò fún nǹkan láti ṣe bẹ́ẹ̀ náà ni wọ́n ń ba wọ́n ṣèlérí ohun kan fún ara wọn bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣe àtẹnìkíní àtẹnìkejì kò sí ìdàlẹ̀ láàrin wọn kò sí ẹ̀mí ẹ̀mí búburú láàrin wọn ẹnìkan ò ṣe ẹnìkejì nínú májẹ̀mú ìbádọ́rẹ̀ wọn pọ̀ ẹ̀rí wọ́n á lè rìn sàn láàrin àwọn méjèèjì wọ́n á lè rìn sàn wọ́n á lè jọ wọlé láì ní ṣe pé bẹ́ẹ̀ nìkan ń kú gìrì bẹ́ẹ̀ nìkan bá tiẹ̀ kú gìrì wọlé ẹ rí i pé ẹnì kejì kò ní ìbálẹ́rù láti lè gba àlejò ọ̀rẹ́ ẹ rí irú irú eléyìí ni ó ṣẹlẹ̀ sí Abrahamu ẹ rí Ọlọ́run sọ fún Abrahamu Ọlọ́run sọ nípa Abrahamu pé ṣé kí lòun fẹ́ lọ òun á wá lọ ṣe nǹkan kan láì sọ fún ọ̀rẹ́ òun irú àwọn èèyàn bẹ́ẹ̀ máa mọ àṣírí Ọlọ́run bíbélì wípé ó ní àṣírí ọlọ́run wà pẹ̀lú àwọn tó bẹ̀rù ẹ̀ tó sì ń pa tó sì ń pa májẹ̀mú mọ́ ẹ rí àwọn àwọn irú àwọn ọ̀rẹ́ bíi eléyìí ẹ rí pé kò ní sí ìbẹ̀rù fún ìwàláàyè ọ̀rẹ́ wọn tó jẹ́ akẹgbẹ́ wọn kejì ṣùgbọ́n fún ádámù àti éfà tí wọ́n ti jẹ èso wọ́n ti ṣe àìgbọràn sí ìlérí ọlọ́run wọ́n ti ṣe àìgbọràn sí ọ̀rọ̀ ọlọ́run eléyìí sì mú ó sì jẹ́ kí ẹ̀rù ẹ̀rù kejì tá a bá ń sọ nípa ẹ̀rù ara mi mo fẹ́ ká mọ̀ wípé ẹ̀rù ó ní àwọn àǹfààní kan ìyẹn tí àwọn àǹfààní tí kò ní ẹ̀ṣẹ̀ nínú ìyẹn o bí àpẹẹrẹ tí n bá mọ̀ pé iná máa gbé mi nísìn tí pé tí n bá tọwọ́ bọ wáyà ìyẹn kíní iná iná iná ìjọba tí n bá fi nǹkan sọ́wọ́ tí n bá tọ tí n bá fọwọ́ mi kan wáyà yẹn ẹ rí i pé iná á gbé mi irú ẹ̀rù pé iná lè gbé mi yẹn ó jẹ́ ẹ̀rù tó dáa torí pé ìyẹn ló máa lè máa jẹ́ ìkìlọ̀ fún mi láti má lè ṣe nǹkan tó máa ṣe kíni o tó máa mú ìparun àbí ìpayín keke wá sínú ayé mi bẹ́ẹ̀ náà ni ẹ̀rù tí e, eléyìí jẹ́ òdì kejì ẹ̀rù tí à ń sọ ẹ̀rù tí à ń sọ báyìí ni wípé tí ọlọ́run ti kì wọ́n nílọ̀ ọlọ́run ní wọn gbúdọ̀ ó fún wọn ní fún ó fún wọn ní ní ohun tí wọ́n gbúdọ̀ kíyèsí gẹ́gẹ́ bí ìlànà òun náà ni wípé gbogbo èso yòókù tó wà nù ọgbà àjàrà wọn lè jẹ o ṣùgbọ́n ẹyọ kan ilé yìí tó wà láàrin ọgbà yẹn kọ́ má ṣe kí ni o pé kọ́ má jẹ ọgbà tí wọ́n wá jẹ yẹn ọgbà tí wọ́n rí ọlọ́run tí wọ́n rí pé ọlọ́run ìwà láàyè ọlọ́run ń bọ̀ ó ń súnmọ́ wọn wọ́n ṣe kí ni o wọ́n bẹ̀rẹ̀ sí ń sá ó dẹ̀ lè sá torí pé à ń rìn pẹ̀lú ẹni tó dá ayé àti ọ̀run ni ó sì agbègbè èèyàn pátá ló sì jẹ́ ìṣàdá ló jẹ́ ìṣàdá ọlọ́run àti ẹni tó gbàgbọ́ àti ẹni tó gbàgbọ́ o jẹ́ mùsùlùmí ò jẹ́ abọ̀rìṣà ohunkóhun tó lè wù kó jẹ́ òun ló dá gbogbo wa ẹ̀rù wà nú ọkàn rẹ o sì ń sá kíjokíjo torí wípé o ò tí ì gba Jésù gẹ́gẹ́ bí Olúwa tó lè gbàlà rẹ o ò tẹ̀lé ẹni tó dá ọ o ń kọ ìlànà Ọlọ́run sílẹ̀ eléyìí sì jẹ́ ẹ̀ṣẹ̀ òun ló jẹ́ kẹ́rù ọjọ́ ọ̀la máa bà ọ́ òun ló jẹ́ kẹ́rù ikú máa bà ọ́ òun ló jẹ́ kẹ́rù àìsàn máa bà ọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé àwọn tó ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa tó lùgbàlà wa ẹ̀rù kankan ò lè bà wá mọ́ torí pé a mọ̀ pé a wà ní ìfẹ́ àti ìlànà Ọlọ́run a wà ní ìfẹ́ rẹ̀ ìfẹ́ Ọlọ́run fún gbogbo èèyàn ni wípé kó gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀ tí ò bá tí sínú tí ò bá tí bẹ̀rẹ̀ sí rìn nínú ìfẹ́ Ọlọ́run yẹn ohunkóhun tó lè wù kó jẹ́ ilé tó lè wù kó kọ́ owó tó lè wù kó ní ẹ̀rù ọjọ́ ọ̀la máa bà ọ́ ẹ̀rù ìyẹn ló ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ máa darapọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ ògbóni àbí àwọn ẹgbẹ́ òkùnkùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé wọ́n ń wá ààbò fún ayé wọn wọ́n ń wò pé kí ni ọjọ́ làwọn ṣe máa rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n fi Jésù Kristi mo fi ń lọ ní wákàtí ìwọ tó ń gbọ́ mi wípé bí ó bá bọ́ kúrò nú ẹ̀rù ìwà láàyè ọlọ́ torí pé ní ọjọ́ kan Jésù Kristi ń bọ̀ Bíbélì wípé ó ní Jésù Kristi tẹ̀rí ó ní tó ń gòkèrè ọ̀run yìí ó ló ń padà bọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ jésù kristi ń padà bọ̀ ìwà láàyè jésù kristi ó ń padà bọ̀ bóyá fẹ́ bóyá akọ ìwà láàyè rẹ̀ yẹn ó ń padà bọ̀ ibo ló wá fẹ́ yọjú sí báyìí láì ní láì gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa tó lè gbà lára ibo ló wá fẹ́ yọjú sí ibo ló fẹ́ dúró sí ó lè sáà torí pé jésù kristi yẹn yóò wá orí yóò wá mi rí ibo ni wọ́n fẹ́ dúró sí èmi gẹ́gẹ́ bí ẹnìkan ti gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa tó lè gbàlà mi ẹ̀rọ ọjọ́ ọ̀la ò bà mí mọ́ ẹ̀rọ ohunkóhun ò bà mí mọ́ o torí pé mo mọ̀ pé òun ni olùṣọ́ àgùntàn mi èmi kì yóò sì ṣe aláìní mi ò ní ṣe aláìní bí mo ṣe wà yí ohun gbogbo nínú kristi jésù àti ṣe ní àṣepé fún mi mo dẹ̀ gbàgbọ́ wípé olùṣọ́àgùntàn rere mi yìí òun ló ń ṣe ìtọ́jú mi kì í ṣe nípa tara nìkan bí kò ṣe nípa ti ẹ̀mí ọjọ́ ọ̀la mi ń bẹ lọ́wọ́ ẹ̀ ohun gbogbo sì ti yanjú tán nípasẹ̀ jésù kristi yẹn jésù yẹn mo fà ń fi ń lọ ní wákàtí ìgbà jésù kristi gẹ́gẹ́ bí olúwa tó lè rẹ torí wípé ọ̀la ó lè pẹ́ jù jésù kristi ń bọ̀ gbogbo ojú ni yóò sì rí ó ń bọ̀ ní àwọ̀sánmọ̀ gbogbo ojú ni yóò rí àtàwọn tó kan mọ́gi àtàwọn tó gun lọ́kọ̀ gbogbo ojú ni yóò rí àtiwọ́ mùsùlùmí àtiwọ́ tó tiẹ̀ tó tó tó jẹ́ pé ẹlẹ́sìn àbáláyé ni wàá bó ń kóhun tó lè máa wù kó máa kó máa ṣe tí ò bá tíì ní Jésù Kristi ó máa mo fẹ́ kó o mọ̀ wípé ọjọ́ kan ń bọ̀ tó máa jẹ́ ọjọ́ ẹ̀rù fún àwọn tí wọn ò gbà á ó jẹ́ máa jẹ́ ọjọ́ ayọ̀ fún àwọn tí wọ́n ti gbà èwo wá ló fẹ́ pinnu báyìí o èwo ló máa jẹ́ ìpinnu ìwọ tó ń gbọ́ mi mo fẹ́ kó o dó lórí ọ̀rọ̀ tí mo sọ yìí kí o sì máa rò ó ní ọkàn àyà rẹ láti lè ṣe ìpinnu bí ọlọ́run bá wá tì ẹ́ lẹ́yìn láti lè tó ọlọ́run bá jẹ́ kó o rí òye láti lè rí e, ohun tí mò ń sọ yìí tó lè fẹ́ gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa tó gbàlà rẹ o lè jẹ́wọ́ ẹ̀ lónìí bí o bá sì lè jẹ́wọ́ ẹ̀ lónìí o ronú sí mi ò ní tiẹ̀ lọ́pọ̀npọ̀n ṣùgbọ́n èmi máa gbàdúrà fún yín ìwọ tó ń gbọ́ mi yẹn máa máa gbàdúrà fún yín mo sì mọ̀ yín pé ní ọjọ́ kan àti pàápàá láìpẹ́ òye ọ̀rọ̀ yìí á lè yé bí ìwọ bá fẹ́ mọ̀ sí lórí ọ̀rọ̀ tí à ń sọ yìí mo fẹ́ kí o pè mí sórí aago plus two three four plus two three four eight one zero five seven seven eight nine five four ní ẹ̀ẹ̀kan sí aago mi ní zero eight zero i mean zero eight one zero zero eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi a ó tún máa pàdé jésù òun ni olúwa ẹ jẹ́ ká gbàdúrà jíǹde àti àgbẹ̀yìn ìgbà torí pé ẹ̀yin ọlọ́run wa ògo ni forúkọ yín fún gbogbo ọ̀rọ̀ tẹ́tí sọ àti àwọn ọkàn tẹ́tí bá pàdé ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ọlọ́run olúwa mo gbàdúrà pé kẹ́ ẹ fìdí wọn múlẹ̀ nínú ìgbàgbọ́ nínú oore ọ̀fẹ́ yín kí wọ́n lè mọ̀ yín sí olúwa kán sì máa dàgbà nínú yín ògo ni forúkọ yín torí pé ti ṣe ní ọjọ́ mẹ́jọ jẹ́ ká fayọ̀ ní orúkọ jésù kristi olúwa wa àmín ó dàbọ̀.